الحمد لله رب العالمين الحمد لله الذي أعطى عباده ما تشتهيه أنفسهم في الجنة قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم وأبشر بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القاهر في حديث القدس قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب البشر وفي بعض الرواية ولا يعلمه ملك مقرب ولا نبي مرسل صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله أتاكم ولهم أبا لانو أبو نكه ọba tí ń ṣàánú wa lóòrèkóòrè nígbàkúùgbà àti lọ́jọ́ gbogbo ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ikú fún àwọn ẹrúsìn rẹ̀ ó fún wọn ní ohun tó ṣe pé ibà ń wọn láti jẹ́ náà nígbà tó bá títí di ayọ̀ ọ̀gbọ̀n àti ayọ̀ kan ọlọ́run bá ní pé ẹ fún wọn ní ọ̀rọ̀ àlùjànnà èyí tó ṣe bí wọ́n ti ń ra kan rẹ̀ àwa làwa tó ṣe pé ajé ọ̀rẹ́ ayọ̀ fún wọn láyé àti ní ọjọ́ ìkẹyìn yóò sì máa fẹ́ fún yín ihun tí ẹ̀mí yín bá ń rò ìfẹ́ ìfẹ́ jẹ ẹyin màálù ẹ̀fà ń bẹ̀. bẹ́ẹ̀ bá rò wípé ẹ̀yin fẹ́ wọ mọ́tò lórí òfurufú ẹ̀fà ń bẹ̀. wàlàkùn fi àmà tẹ̀sítẹ̀ yí àwọn mọ́sọ̀kọ̀ yóò máa fẹ́ fún yìí ìwọ̀n tí ẹ̀mí yìí bá ń rò lálùjẹ́ náà iná ẹ̀lẹ́ máa bá ń bẹ̀ bákan náà máa fẹ́ fún yìí ìwọ̀n tó ti fi wọ́n ti fi ajẹ́ wípé àsọ̀nà ọlọ́run bá nínú ìjọsìn kò sóró gbogbo ànábì wa Muhammad sallallahu alaihi wa ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá ti ní ẹni tó nínú ọ̀kẹ́ nínú rẹ̀ nínú àwọn àdéhùn ìkúrú sọ pé mo ti pèsè rẹ̀ fún àwọn mi náà máa la àjù ìwọ̀n tó jò rírí gbogbo nǹkan yòówù tí ẹ̀ bá fojú rí láyé èèyàn máa sọ pọ́ rẹwà ọ̀fọ́n ìmọ̀ gbàgbẹ́ ẹ̀mọ́ láìpẹ́ ó wù mí ṣùgbọ́n àlùjànnà ojú wo rírí kò já mọ bó ṣe rẹwà tó kò já mọ bó ṣe jẹ́ nǹkan tó ṣe bó ṣe tò tó ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba àlejò aláṣọ báyìí pé mo ti pèsè fún àwọn ẹrúsìn mi ẹni rẹ ohun tó wọn rírí ihun tí etí wọn ọ̀gbọ́ rí ihun tí ó sì rówú yẹ nínú báyìí ọmọ ẹ̀dá kárí nínú ẹ̀dá ti pèsè kalẹ̀ sọ́run nínú ẹgbàá mi a ti pèsè kalẹ̀ fún wa ihun tó ṣe pé màláìka alásùnmọ́fẹ́fẹ́ ò rí rí bẹ́ẹ̀ ni àlẹ́bì kan tó ló fi tẹ́ yọ̀ǹba pàdé rì àwọn tá jẹ́ òsín ọlọ́run báyìí lọ́nà ọmọ ọba lẹ́kẹ́ ọlá ló tún ti àlùjẹ́ náà fáwọn tá a bá wọlé ọlọ́run sì lọ́rùn fún wa. ìgbà àti kẹ̀kẹ́ ọlọ́ba nígbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ara rẹ̀ àṣàbẹ̀ rẹ̀ àti gbogbo àwọn sọ́mọ́rì sí rẹ̀ kọ́ sí tí ó fi gbìyànjú ẹ̀ sàn àwọn sàájọ́ sí ọlọ́wọ́n bá wọn. à àti àwọn tí ó wọ àti kí ni dé bá ń ṣùgbọ́n gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe òun náà ní ọ̀rọ̀ nípa àlùjànnà òun náà ọ̀pọ̀ jù ọ̀pọ̀ jù ọ̀pọ̀ bàjẹ́ a bá sọ ń bẹ̀ gan lónìí díẹ̀ la sọ ń àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ á sì máa kọ níbi àwọn àti gbogbo ń síbi àtúfẹ́ fi ìjòkó kẹsàn án tán lẹ́yìn tí ọlọ́run bá sọ ní àlùkùrán lábẹ́ to kudede tó kún dẹ́jẹ́ rẹpẹtẹ tọ́nà ọ̀bọ̀bà àlejò aláṣọ ọlẹ́kọ̀ọ́ rẹ́rẹ́ àbí Muhammad sallallahu alaihi wasallam tóun gẹ́gẹ́ sàlàyé rẹ̀ fún wa tó ṣe gbogbo ló ń Muhammad sallallahu tọ́gbà nínú àwọn tọ́gbà inú nẹ́lọ́rọ̀ rẹ̀ ó tó ní kó bẹ́ẹ̀ lọ́wọ́ ọba gbọ́dọ̀ lọ́wọ́ kó gbóhùn kú nínú náà bọ́lá ọba ọba lẹ́kẹ́ ọlá ọjọ́ nìkan tó ikú mú kú nínú náà yóò tó máa bẹ́ẹ̀ lọ́wọ́ kúrẹ́ ọlọ́wọ́ ìfẹ́ máa rí náà yé rárá gbẹ́mi jìnà síbi tí ìsinmi máa rí kí n tiẹ̀ máa rí àwọn tó wà lùtẹ́ náà ọlọ́run fọlọ́ máa sọ pé ìrẹ̀rú epo ti níwò ní béèrè ní ìmọ̀ yọ̀ọ́ bá ní pé ọlọ́run ọlá rẹ̀ náà ni ọlọ́run kò tún dá lóhùn. yóò gbé jìnnà síbi kọ́ máa rí náà àtàwọn tó gbọ́ yóò gbé títòsí kó wá rí àlùjẹ́nà àtàwọn tí ń tẹ̀lé àlùjẹ́nà yóò tún wá wà níbẹ̀ títí di ìgbà ọlọ́run ọba àlejò kó nìkan lọ́mà yóò padà lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run tí ń wà ní ẹnu gbọ́ kí wọ́n fẹ́ máa rí wọn yọ máa sọ pé ọlọ́run bá tó yọ ọlọ́run agbára rẹ náà ni àánú rẹ náà ló sún mi débẹ̀ ni mo tún fi béèrè yọ jẹ́ nìkan tó yẹ pé yọ gbára rẹ ní ẹnu ọ̀nà àrùsẹ́nà yọ máa wà lẹ́nu ọ̀nà yìí lọ ìkà tó yẹ pé ọlọ́run bá wà lẹ́kẹ́ ọlá lọ́mọ yóò tún wá padà sọ pé ọlọ́run bá tó yọ ọlọ́run ó lè yẹ ti wà ní ẹnu ọ̀nà ibìkan kọ́ má wọ bẹ̀ kọ́ má mọ ohun tí ń bẹ́ẹ̀ ìrẹ ọmọ ànẹ́bí ádámà bèèrè ohun tó bá fẹ́ káṣe fún ọ Yọ ma wá bèèrè Yọ ma wá bèèrè wá tí tó jẹ́ pé òkú tí yẹn rí bèèrè gbogbo ẹ̀ ló ti bèèrè náà yóò gbá yóò gbogbo tó ti rí rí láyé iná ó bèèrè lọ́wọ́ ọlọ́run pé sí sí sí. títí tí òfin ni mọ ohun tí ó béèrè mọ́ ọlọ́run bàbá ní kí ọlọ́run wa sọ fún pé yóò máa fẹ́ fún ọlọ́run náà ìlọ́po ilé ayé nílé ayé ṣe tóbi tó ìlọ́po rẹ̀ lọ́nà mẹ́wàá ilé ẹ̀ ni wọ́n máa fẹ́ fún wọn nìkan ẹni tó fẹ́ ìwà àlùjànnà ilé yìí wọ́n máa fẹ́ fún tá a bá sọ nípa ilé ayé ṣé kọ́ńtínẹ́ǹtì méjèèjì la fẹ́ sọ ni àbí kọ́ńtínẹ́ǹtì kọ̀ọ̀kan ti ń bẹ lábẹ́ kọ́ńtínẹ́ǹtì kọ̀ọ̀kan àti pípọ̀ táwọn ṣe ní north tó ní south tó ní tó ní west city ẹ̀ àti ìlú kọ̀ọ̀kan pẹ̀lú ìdẹ̀ra tí wọ́n ní nínú ẹ̀ ó ti wá tóbi táwọn ìdẹ̀ra yìí tóbi tó ẹni tó bá fẹ́ ìwà ìjẹ́ náà gbogbo bó bá ti béèrè tó ọlọ́run kò sọ pé a fún ọ nímú tó tó ìlọ́po ilé ayé lọ́nà mẹ́wàá wọ́n lè fẹ́ni wọn máa bẹ́ẹ̀. àfọ àbúrò rẹ̀ àti àfọ àbúrò rẹ̀ ń sọ fún àbúrò rẹ̀ lórí àbúrò rọ tí mo máa ṣe gbọ́ lọ́dọ̀ àtẹ́bí ni pé ìlọ́po ilé ayé iná ìlọ́lọ́run ló wọ òkun àbúrò rọ ní pé gbogbo ọlọ́run bá búra ọgbọ́n lẹ́nu ń ọlọ́run bá pé ọlọ́run bá lọ́wọ́ ilé ayé lọ́nà mẹ́wàá mẹ́wàá ẹ̀wọ̀ ẹni tọ́kẹ́ ìwà ẹ̀wọ̀ tí ọlá tí ń bẹ fún ìdẹ̀ra àlùjànnà aláàmọ̀tá ìdúlíà lórí ìgbádùn ilé ayé lásán èyí tí ipá wọn tó bá ń jẹ ìgbádùn bẹ́ẹ̀ tí wọ́n láwọn ń rí àpàpà ọlá àlùjànnà ọ̀tayọ ọ̀tayọ ohun làákàyè wálé ìgbé ọlọ́run bá sọ fún wa ní sọ́tún nìta ní àyà sẹ́wọ̀n báyìí pé kó ìrìn àlẹ́bí sọ fún wa pé mọ̀tá òdúnìyà kọ̀dí ìgbádùn ilé ayé yìí kéré náà wàlẹ̀ àkérọ̀tò kọ́yìnrò nígbà ìdápà ọjọ́ ọ̀fẹ́ ìgbìn ló lóore o ṣùgbọ́n yóò máa fẹ́ fáwọn tí ń páyà àwọn tí ń páyà ọlọ́run lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí pé mo fọ́ náà bá bọ́ra wọ̀ lọ́ọ̀ má dúnìyà ìrìn àkérà ìlà mọ́sálò máa yọjà àlọ́ àhàdùkùn bá àhù àdìyẹ wà àṣà rọ̀ fi sàlábà fi ìrìyàmù

èyí tó kán lẹ́nu ọwọ́ wa òun náà ni gbogbo ìgbádùn ayé èyí tó sẹ́kùn lè kọjá omi àpèjúwe rẹ̀ òun ìgbádùn àlùjẹ́ náà kálíbọ̀ kẹyàn wá wòun kàn án nínú ọmọ níka rẹ̀ omi bí àwọn tó ajẹ́ oṣù ọlọ́run gbogbo àwọn tó bá wà lè jẹ́ náà bá a tún ṣàlàyé ìjẹjọ fáwọn tó bá wọná igi ẹlẹ́kùn iná ni wọ́n máa jẹ lóúnjẹ kò ní mú wọn tẹ́ra bẹ́ẹ̀ sì ni ò ní yó wọn níbi ebi tí wọ́n bá láwọn bá fẹ́ mu wọ́n máa mu omi gbóná àti àwọnúwọ̀jẹ̀ iná ni wọ́n máa mu ìdàkejì ní tàwọn ará aláàbìṣẹ́ ńlá ìjẹra.

gbogbo àwọn èso táwọn tó wá ní bí àwọn èso mi ní bẹ níbò mi láti jẹ náà àwọn èso yìí wá pọ̀ bàjẹ́ á máa tẹ̀sà ohun tó bá wù wá ń bẹ̀ ni ọlọ́run bá ní pé wọlé mi tó ire nínú àyẹ̀sùn bóòlù bẹ́ẹ̀ náà wà ní ẹran ẹyẹ ẹran ẹyẹ èyí tó bá ti wo kálukú lálùjẹ́ náà ni wọ́n máa bẹ̀rẹ̀ fún tó sì jẹ́ kọ́nà ọwọ́ ọba àdékẹ́ọ́lá wọ́n máa fún tí ó sì máa fà níwájú ẹ̀ ọlọ́run bàbá lẹ́kẹ́ ọlá ó ṣe é nírọ̀rùn tẹ́ fún gbogbo àwọn tó bá wà lù jẹ́nà ọlọ́run kò ṣe é nírọ̀rùn fẹ́mi àti ẹ̀yìn àwọn ará aláàlú jẹ́nà oúnjẹ tí wọ́n máa jẹ ihun tí wọ́n máa mu kìí ṣe pé òdì wọn ní gẹ́gẹ́ bá a ti ń sòdì wọn rẹ̀ láyé báyìí yóò fi ó lè jẹ ráìsì tó ọ̀pọ̀lọ̀ lè jẹ ráìsì àtẹ̀wà wọ́n jẹ sayọ kóńgò kọ̀ọ̀kan láàárọ̀ kóńgò kọ̀ọ̀kan lálẹ́ kóńgò kọ̀ọ̀kan lọ́sàn-án kò lè jẹ tayọ kóńgò mẹ́fà méjèèjì ṣùgbọ́n lálẹ́ jẹ́nà ọlọ́run bá ní pé kúrò wọ̀ṣọ́ọ̀bù àníyà ẹ máa jẹ ẹ máa mú bọ́bá ṣe wù yín bí wàá kó ń tòun tà mà lóòrùn ẹ tàdédé jẹ owó ṣe wù yín ẹ tàdédé mú bọ́ ṣe wù yín ó ṣe lè dé ohun tẹ́yìn náà ṣe níṣẹ́ nígbà tẹ̀ wà lórí àlejò àwọn tó bá jẹ ara lálẹ́ jẹ́nà bí wọ́n ti máa jẹ bí wọ́n máa mú ni kò sí pápákọ̀ kẹ́ńtẹ́ táà nípa àgbọ̀dọ̀ jẹun ilé ayé òun lá máa sọ fóúnjẹ mẹ́ta tàbóúnjẹ mẹ́rin tàbóúnjẹ márùn tàbóúnjẹ mẹ́wàá lálùjẹ náà ọba àfẹ jẹ oúnjẹ ìlọ́po ìlọ́po lọ́nà tírílíọ̀nù lójúmọ́ máa jẹ lọni torí pé kò sí gbẹ̀ndẹ́ kò sí ọ̀húndẹ̀ rárá kò sí ọmọ àwọn ará lálùjẹ náà omi onírẹ̀rẹ̀ ni wọ́n máa fẹ́ fún wọn lálùjẹ náà àwọn ará lálùjẹ náà ọtí onírẹ̀rẹ̀ ni wọ́n máa fẹ́ fún wọn tí èsì ń pa àyàn lórí rárá tí èsì jẹ́ kéèyàn ń rírà rárá àwọn ará aláàlú jẹ́ náà ní ti onírà ara èyí tó jù òrírí láyé iná àwọn máa mú àwọn ará aláàlú jẹ́ náà wọ́n jẹ́ ní kẹsẹ́ fún wọn máa mú oyin èyí tó lè kó mọ́ kẹgá ọlọ́pàá lọ sọ bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù Muhammad ní ayé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ọlọ́run bá ní pé mọ́tàlì jẹ́ mẹ́sì lẹ́tì wí ìlànà mọ̀tẹ́kù ẹja mú alápẹ̀rẹ̀ fún yìí àpẹẹrẹ àlùjẹ́nà tí wọ́n máa fẹ́ fún àwọn olùpáyọ̀ ọlọ́run tá a ṣe lẹ́yẹ̀wò fún wa látara kójú wo rí ọlọ́run wa fẹ́ fún wa lápẹẹrẹ fún wa wọ́n fẹ́ fi àpẹẹrẹ wọn sí ọlọ́run bá ní pé ń bẹ lálùjẹ́nà bí ìhà àwọn odò ń bẹ́ńbẹ́ ìdí kan ìrìn àwọn omi tó ṣe pé kò ní yípo rárá táwọn sọ pé omi yìí ọmọ ìdàgbé pẹ̀lú ọ̀rọ̀ máa ń pọ́n lójú omi yìí ọmọ nídi káfíńtọ́níkà tó lè bá àpọ́n dáadáa sùn tọ́jọ́ lálùjẹ́ náà fi hàn àní àárọ̀ mímá ìgbà ìrìn àti àwọn odò onírànà ní pẹ́ńpẹ́ láwọn omi tí ó sì ní yàtọ̀ rárá kò ní yàtọ̀ lójú bẹ́ẹ̀ ni ò ní yàtọ̀ lẹ́nu òun rẹ̀ náà kò sì ní gbòòrùn sá lọ rárá táwọn ah, omi òjò ní o ṣùgbọ́n gbà tó pẹ́ níṣe sáwí ní rárá o kò síbẹ̀ fómi ti bẹ láti jẹ́ náà wà á ní hárùn ní àwọn odò tún tó ṣe pé àwọn odò yìí àwọn odò làwọn kàkà tó ṣe ni wọ́n máa ni ìyá adùn rẹ̀ yípo

ọtí gẹ́gẹ́ tá ń pè lọ́tí tí ó sì ní pààyàn àlùjẹ́nà ní bẹ lálùjẹ́nà lọ́wọ́ àwọn odò táwí wọ́n ṣe látara ọtí ṣùgbọ́n bá a ti ń wo ọtí bàbá kúrò ọtí ọlọ́run ọba sọ ohun ṣe ìyàtọ̀ sọ ti ti láyé lẹ́sẹ̀ lè ṣàrìbí ìṣe ni ó máa dùn lẹ́nu fáwọn tí bá mú gbogbo àwọn tí mú pátá ìṣe ni ó máa dùn lẹ́nu wọn tí wọ́n bá ti wò ó pé ebi mo ti mú ọtí odò eléyìí síbẹ̀ náà tẹ́lẹ̀ iná ẹ̀ sórí tọ́ba sórí báyìí yóò torí pété tirẹ̀ tún yàtọ̀ síra wọn gbogbo ẹ̀ pátá lẹ́sẹ̀ kí n lè ṣàlẹ́ yóò máa tò lẹ́nu àwọn tí mo ní o wọ́n á ní ni wọ́n tàtàbí ẹgbẹ́ tí wọ́n ń sun omi kàkà táwọn sun míìkì wọn ò ní sun míìkì àwọn odò kan làwọn sun míìkì kàkà táwọn sun ọtí àwọn ò ní sun ọtí àwọn kan ni wọ́n sun ọtí oyin làwọn máa sun tiwọn ọlọ́run lọ́wọ́ á ju oyin náà pé àṣàyẹ ń mú sọ̀fà àwọn oyin èyí tó ṣe kókò ní ìdọ̀tí inú rárá ọmọ ẹ̀dá ọlọ́run ọba ẹ̀kẹ́lá ó pèsè rẹ̀ fáwọn tí pé ọba wa lè jẹ́ náà kọ́lọ́n kó ṣe nígbà fún wa. ọlọ́run fíà ní kúndé ọlọ́run bá ní pé ń bẹ fún àwọn tó bá wà lùjẹ́ náà gbogbo ohun tá à ń pè léṣo yẹn yẹn èyí tí làákàyè wá gbé àbí èyí tí ò gbé ní ń bẹ fáwọn tí wọ́n wà lùjẹ́ náà wọ́n mọ̀ fi ọ̀rọ̀ ti yàn lọ. àti àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba wọn pé yẹn máa ń jẹ gbogbo gbádùn yìí èèyàn lè jẹ́ láyé tí ebi bá fẹ́ tí bá fẹ́ mu ọtí bẹ́ẹ̀ ni wọ́n máa mu míìkì ni wọ́n máa mu mi omi bọ́tú wọ́tà ṣùgbọ́n mo fi ṣe mú tó ìyá ọlọ́wọ́n bá ń tẹ lórí ẹ̀ ọlọ́wọ́n wá tó parí rẹ̀ pé wọ́n mọ̀ fẹ́ra tún ẹ̀ńtọ́ sí yẹn gbogbo bí wọ́n ti jẹ́ ogun kan yìí tó àwọn ọlọ́wọ́n bá ṣàforíjì fún wọn wọn ò lọ́dọ̀ àwọn àti pé kí ara wọn máa tẹ̀mọ́lẹ̀ kí òṣùpá ọjọ́ kẹrìnlá lẹ́yìn náà àwọn kí ó tún tẹ̀lé wọn ara tí wọ́n máa tẹ̀mọ́lẹ̀ bí ìràwọ̀ tó yọ lókè sámà bákan náà àwọn mí ó tún tẹ̀lé wọn báyìí ni wọ́n ṣe máa wá gbóúnjẹ fún wọn tí wọ́n bá tún wá ń gbóúnjẹ fún wọn ní láyà tàbí ọwọ́ àtò gbogbo oṣiṣẹ́ tí wọ́n bá ń jẹ wọn ò ní yàgbẹ́ o kò sí gbẹ́ láti jẹ́ náà àwọn tó bá wà lè jẹ́ náà kò sí torí pé ìgbẹ́ ìnira burúkú ni ọlọ́run kò sì mú ìnira kankan wá láti ṣẹ́ńtẹ̀ kò tìwò lè ọmọ. wọ́n náà yẹ tàgbà wọ̀ ló àwọn táwọn yìí tí wọ́n bá wà lè jẹ́ náà kò sí tọ́ bẹ́ẹ̀ wọn ò ní tọ́ bẹ́ẹ̀ rárá bó tìwò lè ọmọ. bákan náà wọ́n láyé gbogbo bẹ́ẹ̀ ni ní tú kẹlẹ̀bẹ̀ kò sí pé yẹn tẹ̀ tú kẹlẹ̀bẹ̀ máa hà fún tó di pé kẹlẹ̀bẹ̀ ọjà lè kó ló di pé ìlú àti ìnira ni ẹni ọ̀nà ọ̀fún máa ń lù ní ọmọ bí ìlera ṣe tẹ̀ǹtẹ̀ tó lánàá jẹ́nà kò sí gbogbo eléyìí àfàwà járí gbogbo ọmọ àṣìlá ó ní pé mo gbọ́ lọ́dọ̀ níbi ọmọ amọ́sà ọ̀là sọ́ńtò sọ báyìí pé ìmìnà àhàdàdì jẹ́nà ti yà kúrú lẹ́bi ìhà àwọn ará alálùjẹ́nà wọ́n máa jẹ nínú àlùjẹ́nà wọ́n yẹ ṣe rọ́mù wọ́n sì máa mú lọ́hùn wọ́n láyàtàgbà wọ́lá yẹtàbọ̀ wọ̀tún wọn ò sì ní yàgbẹ́ o wọ́lá yẹtàfìlún bẹ́ẹ̀ ni wọn ò ní tutọ́ bẹ̀ rárá wọ́lá yẹtàfìtún bẹ́ẹ̀ wọn ò ní funfun kò sí kùtà kanjá lójú wọn nímú wọn ọlú àwọn tàbí wá lè báyìí pé fọ́mọ àbáàlù sọ̀rọ̀ bó wá ní oúnjẹ tí wọ́n bá jẹ tí wọ́n bá oúnjẹ yẹn máa wà bẹ́ẹ̀ náà nàgbó ni ó ti wá jẹ́ nípa wọn wọn ní yàgbẹ́ tí wọn sì ní tọ̀ ló lóúnjẹ yóò ti máa ń nínú fún wọn Muhammad sọ pé jùtá kàtìkà sábà wọ́n jẹ́ máa gẹ́gẹ́ bí Muslim ló ní wa nípa gbogbo àwọn náà kọ́nà kó ṣe é

èdè lárúbáwá ni fún ìṣòjẹ jẹun lárúbá máa ń pè jámọ ẹ̀kọ́ náà bá bá wọn wá pé àtúwà àwọn èdè èkó wọ́n jí gbogbo èdè mú káàkiri ni wọ́n sọ dédè lọ́dọ̀ wọn kò tí méje padà ní twenty one tí twenty one padà ní fifty six gbogbo àwọn èdè fifty six kò sí ìkó ń bẹ rárá èkó tẹsẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn èdè yìí ni. ìbò wá sí gbogbo èdè pé ó ti gbé káàkiri nínú àwọn èdè tó jí gbéjú iná lábáwá wà ọlọ́run adékọ́lá ó ní ọmọ ara láti náà ni ó fi pé oúnjẹ ti o ni ó fi gbómi fún wọn lásán wọn látara o eléyìí nínú èrè ti ń bẹ fún àwọn tó bá wà ní kọ́lọ́n kó ṣe ìbáṣọ àwọn ìjẹ́nà wà kò níyì hàn àtàwọn ará aláìjẹ́nà àti ẹ̀gbà èyí tó ṣe pé wọ́n fi sí ọwọ́ wọ́n fi sí ẹsẹ̀ wọ́n fi sí ọrùn nítorí ọlọ́run bá tó mẹ́nu bàá ọlọ́run bá balẹ̀ ká sọ fún anú sọ́kìlì sáà ní ayé ẹlẹ́ẹ̀kejì láàrẹ̀ ọlọ́run bá ní pé wọ́n jẹ sáà ọ̀rùn bímọ àtọ́ta wọ́n ṣe lórílẹ̀ ayé ọgbà àdẹ̀rà aṣọ àríyìrí aṣọ àríyìrí òun làwọn ará lálùjẹ́ náà máa wà nínú ayé amínúsọ́tò pàápẹ́ ní ayé àtàgbé rẹ̀ ìyẹn kọ́ńtà four past kọ́ńtà five past three ọlọ́run bá ní pé yóò hàdáwọn náà fi ìhà mi ní àtàwérọ ìdáhàbẹ̀ wọ́n máa gbé pọ̀ wọ́n lọ́rùn àwọn ẹ̀gbà tí wọ́n ṣe

fún ọkùnrin àlèwú mọ̀ mi wọn àgbọ́dọ̀ wọ góòdì láyé o bẹ́ẹ̀ ni wọn àgbọ́dọ̀ fi jẹun bẹ́ẹ̀ ni wọn àgbọ́dọ̀ fi mú mi èèwọ̀ lọ́jọ́ fún àwọn ọkùnrin àlèwú mọ̀ àwọn obìnrin bá lẹ́tọ̀ọ́ àwọn ní fáwọn ọkùnrin bá ń àwọn góòdì ìwọ̀n tí máa ń bàjẹ́ tí bóòdì táyé máa ń bàjẹ́ nù ara ìwọ̀n bá bá bàjẹ́ kù nígbà wọn ṣe ẹ̀dí oṣù níparí oṣù yọ yóò bá ẹ̀jẹ̀ yìí wálẹ̀ ṣùgbọ́n ọmọ ọlọ́run bá ṣe é léwọ̀ fún un wọ́ àtàwọn nǹkan ẹ̀mí tó ti lánàá àmọ́ àbọ̀lọ́run bá

wàhùlù àsáwìrọ̀ mìfìtọ̀ ààbò ẹ̀kọ́ wọn lọ́rùn ẹ̀gbà tí wọ́n ṣe látara fìtọ̀ látara fàdákà wọ̀tàkọ́ ọ̀hún rọ́pò ọ̀hún ṣàrọ́bà ń tọ̀ wúra ọlọ́run ọba wọn máa fún wọn mú ní omi tó ikọ́ mọ́ kànga ọlọ́run eléyìí ní nínú àwọn tí ń ọlọ́run bọ́ ọba àlékè ọlá ó jẹ́ ká mọ̀ nípa onírànrin aṣọ ọwọ́ tí wọ́n máa wọ̀ àwọ̀ tó ní ọlọ́run bá jẹ́ àmọ̀ pé àwọ̀ ògiri ni aṣọ ará jẹ́ náà àwọ̀ ló o bẹ́ẹ̀ ni èyí tó fẹ́lẹ́ wà ń bẹ́ẹ̀ títí fẹ́lẹ́ rẹ̀ ọ̀rọ̀ wọn lọ́rùn bẹ́ẹ̀ làwọn èyí tó wo tó wà ń bẹ́ẹ̀ tí sọ fún wa inú sọ́ọ̀tù ká ní ayọ̀ kẹta tí wọ́n pé yòhàláwùnà fi ha mí ní àtàwìrọ̀ ní a máa gbé kọ́ wọn lọ́rùn ẹgbà èyí tí wọ́n ṣe látara gold ọ̀yẹ̀lìbàtún náà sì yá àgbàdo kútọ̀rọ̀ a sì jẹ́ kí a máa wọ̀ tó ti pọn wọ́n wọ̀ mọ́tẹ́sì ní ilẹ̀ sí ìyá aládé ìk wọ́n máa wá wọ́n máa rọ̀pọ̀ wú lórí àgbàǹtara wọn láti jẹ́ náà ọlọ́run bá ní pé ní yìí bá wà lè kọ́ láti sọ fún wa nínú míì nínú sọ́tún ìtàn láyà thirty one ọlọ́run sọ ni pé áníyàwó tìyàbò sóńdòsè lọ́kọ́dọ̀ aṣọ tí wọ́n wọ̀ aṣọ tó ṣe bọ́ fẹ́lẹ́ ni tó sì jẹ́ pé ọjọ́ aláwọ̀ ewé wà ìsọ́dọ̀rọ̀ kọ̀ báṣẹ lè yí tó nípọn ìpẹ́ńbẹ́ wàhùnù àtọ́rọ̀rọ̀ mi fìtọ̀ wọ́n sì máa gbé fọmọ lọ́rùn ẹgbà èyí tí wọ́n ṣe látara fàdákà àwọn tá a jẹ́ ọlọ́run

èyí tí sáàjọ ọmọ màá tí ó máa fi nu wọn lálùjẹ náà ọmọ lo èyí lẹ́yìn tó ń pọ́n léyìí lọ áńkì rẹ̀ lásán èyí náà mọ ohun tá a máa ń fi áńkì ṣe lórílẹ̀ ayé áńkì aṣọ léwọ́ lásán àlẹ́bí ọmọ ọmọ sàádà àròsọ́lá ó ní aṣọ léwọ́ sáàjọ ọmọ màá ọlọ́lájú aṣọ tẹ́ ń pọ́n gẹ́gẹ́gẹ́ yìí ọlọ́lájú lọ àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bá ti ṣàlàyé nípa pé aṣọ àwọn aláàlùjẹ́nà ò ní gbó bẹ́ẹ̀ ni ò dọ̀tí bẹ́ẹ̀ ni ò jẹ́ nìkan tó yẹ pé yọ padà ya yẹ́mẹ́yẹ́mẹ́ àfọwọ́ àbúrérọ̀ òun ló gba sọ́dọ̀ àlẹ́bí wa Muhammad yóò sì ní tán láíláí láti àbò níṣẹ́ la sọ ní òní gbó wọ́lá yẹ́sìn ṣàbá gbogbo bákan náà ìjọ́dọ̀ ẹni ọba wà lùjẹ́ náà ìjọ́dọ̀ rẹ̀ ò ní jẹ́ nìkan tó pé yọ́ wà padà yọ́ wà padà dógó láíláí ó ti wùdí ọmọ àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ fún ará lùjẹ́ ni látara pé tó ń kálukú bá wọ pé mo fẹ́ rí lámọ́ yín

ọjà ká yàtúnà ha kúnlá jùmọ̀ ọjọ́ jùmọ̀jùmọ̀ iná làwọn aláàjẹ́ náà máa wá àwọn olùmọ̀ wọ́n pé kò sí ọjọ́ lálùjẹ́ náà táwọn àpapọ̀ ọjọ́ sátidé àbájọ́ kan sẹ́ńdẹ̀ àbájọ́ kan jùmọ̀ ṣùgbọ́n mú làákàyè wá gbé tí ó máa dèédé síra wọn òun náà jẹ́ ká ọmọ àmọ́ àsìkò tí wọ́n fi máa wá lẹ́jà ó ṣe déédéé jùmọ̀kejì sí jùmọ̀kejì gẹ́gẹ́ bí àfa wa ìmáàmù Nawawi bí wọ́n fi bá wa ṣàlàyé eléyìí wọ́n ní pé nígbà tí àwọn ará aláìsẹ́nà tí wọ́n bá ń pàdé lọ́jọ́ tàwí wọ́n jẹ́ nìkan tó ṣe pé ojú wọn yóò ṣe rẹ́gírẹ́gí aṣọ wọn ìṣe ní ọrẹwà ọ̀yẹ̀sà lúnà húsùnà wọ̀jàmáàlà wọ́n tún wá rẹwà sí wọ́n tún wá fáìn sí wọ́n tún jẹ́ nìkan tó ṣe pé yóò tún mọ́ lára sí wọ́n tún ṣe dòmùdòmù lára dáadáa sí ìṣe ní ẹ̀jẹ̀ àti bọ́ọ̀bù ara wọn láàmà rí lára kí ìtọ́nà wọn bá dá sí wọn la ọ̀yàgbẹ̀jẹ̀ òun náà wọ́n máa wá sẹ́gbà sọ́dọ̀ àwọn ará ilé wọn lálùjẹ́ padà ọkọ̀ ni ìzádù àlékún àlékún ẹwà ó tún ti sàlékún wọn mẹ̀kúrú láwọn àwọn ará ilé wọn wọ́n máa sọ fún wọn báyìí pé ìyẹn làwọn obìnrin ẹlẹ́yin tí ẹgẹ́ tó ń bẹ lálùjẹ́ náà wọ́n máa sọ fún wọn báyìí pé wàlàfáàrí wàlọ́ọ̀hì làkọ̀dì sàdájùm bá dáná húsnà wàjà wọ́n máa sọ fáwọn ará ilé wọn báyìí pé ẹ̀yin ará ilé wa لقد انتظرتم بعدنا حسنا وجمالا lẹ́yìn náà ṣe ti lọ jàbẹ́ déyìí níṣẹ́ lẹ́tẹ̀rẹ̀ wá sí lẹ́tìjẹ́ nìkan tó yẹ pé ó tún ti dùn wò sí àwọn amúsùlùmí bá ti àwọn tá ará aláàlùjẹ́ wọ́n jẹ́ nìkan tí wọ́n máa kójọ gẹ́gẹ́ bí wọ́n wí ó sì láwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ láàrin ara wọn ọlọ́run bá sọ eléyìí lẹ́kùnrẹ́rẹ́ púpọ̀ nínú àlùkò hàn ṣe pé ọlọ́run bá ní pé وأقبل بعضهم على بعض يتساءلون àwọn ará aljanna wọ́n máa pàdé ara wọn wọ́n sì máa béèrè àlàáfíà ara wọn wọ́n máa béèrè lọ́wọ́ ara wọn ẹ má jẹ́ àpẹ́ bí. bákan náà àmọ́ ní aljanna àwọn ará aljanna wọ́n máa rìn kẹ́ onírẹ̀ rẹ̀ nǹkan gbogbo ẹni

láàrin wákàtí kẹpẹrẹ náà ló fi ṣe gbogbo ẹ̀ láàrin wákàtí kan náà ló fi ṣe gbogbo ẹ̀ ọlọ́run bá máa mọ̀ ṣe lẹ́yìn ó lè bá jẹ́ ìgbádùn fáwọn tó bá jẹ́ pé wọ́n bá wàlùjẹ́ náà ọlọ́run kó ṣe wàlùjẹ́ náà náà kó ṣe nírọ̀rùn fún èmi àti ẹ̀yin o ọlọ́run bá àdébíà muhammed sàálà sọ pé táwọn àyè tẹ̀sẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí bá ṣe ń rẹsẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí àmọ́ àti one hundred and twenty five tí àwọn àgbájú bá jẹ lóde ìwádìí tó dáa ní àwọn obìnrin alájùjẹ náà àwọn obìnrin tí wọ́n wà lùjẹ náà pín sọ́nà méjì sí mẹ́ta àwọn olùmọ́pín wọn àwọn kan bẹ àwọn ìyàwó wa láyé tààjọ ìjọpọ̀ àtìyàwó ara wa bóò ni ọ̀rọ̀ tí wọ́n ti jẹ́ pàápàá jùlọ tọ́wọ́ pé ń bẹnu wọn àjọ wa láyé wọn lọ́kọ̀ míì àwọn náà lọ́kọ́ wọn tí wọ́n lọ gbọ́ wọ́n kú ní mùsùlùmí wọn ẹ̀ na àwọn náà lájọkọ wọn lálùjẹ́ náà kódà àwọn ni wọ́n jẹ́ ìyáálé ń bẹ àwọn ni wọ́n jẹ́ ìyàwó àkọ́kọ́ ń bẹ bákan náà tọ́ba wa jẹ́ pé la jẹ́ ìyàwó alájọpọ̀ kan fún wọn ni méje èyí tó yọ ọ̀rọ̀ tó gúnlẹ̀ jù tó rinlẹ̀ jù lọ́dọ̀ àwọn olùmọ̀ òun náà ni pé ibi obìnrin bá gúnlé ọ̀rọ̀ rẹ̀ sí ọ̀dọ̀ ọkọ̀ tó bá fẹ́gbẹ́ iná ẹ̀ ni ó jẹ ọkọ rẹ̀ lálùjẹ́ náà àwọn olùmọ̀ mi pé ọlọ́run bó ni ọ láàrin gbogbo àwọn yìí yọ sẹ̀sẹ̀ yọ bá wù nínú wọn ṣùgbọ́n wà lákọ̀ọ́kọ́ yìí làwọn àpá àti ìlọsí púpọ̀ jù wọ́n ní pé látara ọ̀tá àwọn tó sọ nípa rẹ̀ wọ́n ló ń sọ ọlọ́run ọba ọ sàlàyé nípa pé àwọn tọ́bá wà àlùjẹ́nà ọlọ́run bá ba ọlá ọ sọ̀rọ̀ wọn débi pé nípa àwọn bá wà àlùjẹ́nà ó bi ọkùnrin tí wọ́n kú lọ́dọ̀ rẹ̀ gbẹ̀yìn iná ọba rẹ̀ gbẹ̀yìn. iná ni ni ó jọkọ rẹ̀ lálùjẹ́ náà nígbà tó bá kúkú mùsùlùmí lóbìnrin bákan náà àfa wa àwọn olùmọ̀ wọ́n sàlàyé pé kò kàdéédé rí bẹ́ẹ̀ wọ́n ṣe lẹ́yìn náà rí tọ́lọ́wọ́n bá ṣe é fáwọn obìnrin tọ́jọ́yàwó àlẹ́bí wa Muhammad sọlọ́dọ̀ àlọ́ sọ́dán pé nígbà tá níbi kú tán ó ṣe é léwọ̀ pẹ́nìkan kan gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó àlẹ́bí mọ̀ kò kàdéédé rí bẹ́ẹ̀ o kọ́ má bàa jẹ́ pé wọ́n tún láwọn máa tẹ̀sán ọkọ̀ kẹ́kàn nígbà bá jẹ́ òkúta kìyàmà táyọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn ìyàwó tí wọ́n ń bẹ lọ́wọ́ àwọn là ń pè ní hóòrò lẹ́yìn àwọn ẹlẹ́yìn bí ẹgẹ́ àwọn ẹni yìí òkúta tọ́rọ̀bà àwọn táwí wọ àkùwàbì ọ̀wọ̀kọ̀wáìbà àwáìbù wọn wọ́n jẹ́ nìkan tó ṣe kó ó dúró sẹpẹ́sẹpẹ́ ìgọ̀ èyí ọmú wọn níṣẹ́ ni ò ní sẹ́lẹ̀ rárá bó ti wulẹ̀ ọmọ ó dúró sososo ni ọlọ́run bá sọ bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù nẹ́bàáyì ọlọ́run bá ní pé iná lílé mo tẹ̀kí iná mà bá dá kàdá ìfọwọ́ àyàbá wọ̀kàwá ibà àtìrọ̀ ọ̀bà wọ̀kàwá ibà yìí wọ́n ní pé àwọn náà làwọn obìnrin tó ṣe pé ọmú wọn tẹ̀sẹ̀ yọ síta tó ti wá yọ tán tí ọ̀wá ní jẹ́ nǹkan tí ó wọlẹ̀ mọ́ rárá bẹ́ẹ̀ ni ọmọ àwọn tó wẹ̀rẹ̀ ẹ̀yìn ló ti jẹ́ láti jẹ́ náà kọ́lọ̀ kó ṣe níwọ̀n fẹ́mi àti ẹ̀yìn ọlọ́run bá ní pé kadhalika wa zawwajnahum bi hurin ayn báyìí la ọlọ́run ọba láti ṣiṣẹ́ wọn àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgbẹ́ lálùjánnà ló fi jọ jẹ́ pé ìwọ tó bá jókòó lórílẹ̀ ayé o gbọ́dọ̀ máa ṣe gbìyànjú máa ṣe gbìyànjú fáwọn tó jẹ́ àwọn ìyàwó rẹ àwọn ìyàwó rẹ ẹlẹ́yinjú ẹgbẹ́ tọ́lọ́run bá bá ṣe ọ́ lẹ́nu àlùjánnà ìṣe ni wọ́n ti ń jẹ́ nìkan tó yẹ wọ́n ti ń múra lẹ́jọ́ wọ́n ń retí rẹ pọ̀ fẹ́ẹ́ ọ̀fẹ́ ẹ̀dẹ́ ọ̀fẹ́ ẹ̀dẹ́ gbogbo ọgbà yòówù tọ́ka nínú àwọn ìyàwó yìí bá ní tó bá ní wọ́n la lórílẹ̀ ayé tí ní ọkọ tí ó wọ̀ lìjẹ́nẹ̀ la lórílẹ̀ ayé làdẹ́bí wa Muhammad sáádà rẹ̀ tọ́jà lọ́sọ̀lá yìí pé wọ́n máa sọ báyìí àwọn ìyàwó ẹlẹ́jẹ́ tí wọ́n máa sọ báyìí pé ah látùdí kọ̀ọ̀tẹ́lẹ̀kìlá má ní ọkọ wọn yóò ṣe kó ayò fa àríkọ́kì ó ti fẹ́ yá jọ́ bẹ́ẹ̀ ya tán ọ̀nà tí wọ́n á bá wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n retí rẹ ló fi jẹ́ o gbọ́dọ̀ ṣe sùúrù ojúṣe rẹ bẹ́ẹ̀ bó ṣe báwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ pé kó lè bá báwọn ẹgẹ́ yìí kó lè bá báwọn lábìjẹ́ náà wa èyí tó gbé wa èyí gbogbo àwọn àdìsí làwọn olùmọ̀ ní pé gbogbo ẹ̀ náà lọ́lá làáfíà nítorí tó fi yàtọ̀ síra wọn wọn ní yóò máa bẹ lórí bó ń kálukú wa bá a bá ṣe ṣiṣẹ́ dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ làwọn ìyàwó yìí lọ́lọ́run kó fi rọ kiri káwa lálù jẹ́nà àwọn tó bá wà jẹ́nà náà àwọn obìnrin àwọn ni wọ́n jẹ́ àṣáájú wọn óòrè yìí ọlọ́run ọba pèsè rẹ̀ lẹ̀ fáwọn obìnrin táwọn náà jẹ́ nìkan tó rí pé wọ́n dúró tọkọ wọn wọ́n rọkọ wọn lọ́wọ́ wọn ò fáyé nílá wọn ọ̀sán gbọ́gbọ́n náà ti ọ́tọ̀ ọlọ́run bó jẹ́ kí àlùjẹ́ńdà yìí kọ́ jẹ́ ọlọ́run fáwọn náà débi pé àwọn obìnrin àlùjẹ́ńdà tí ọ̀wáyé yírí bí wọ́n ṣe mọ́ tónítónító àtàrí ni wọ́n tún jẹ́ fáwọn obìnrin tó wà lálùjẹ́ńdà ọlọ́run kó ṣe é dúró ńbẹ́ fáwọn ìyàwó wa àdẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa nípa pé wọ́n fún àwọn ọkùnrin tó bá wà lùjẹ́ńdà wọ́n fún wọn ní eegun eegun láti lè súnmọ́ àwọn obìnrin dáadáa wọ́n fún wọn ní egun báyìí báyìí yóò tọ́ ni mú mi nùfìlì jẹ́nà tí kò wà tìkádà nínú ìtìmá wọ́n fún ọkùnrin tó bá wà lè jẹ́nà tó jẹ́ olùgbàgbọ́ òdodo ní egun yẹ báyìí láti lè fi súnmọ́ bí báyìí làwọn wá sàbí ṣe bí ìpínyà Rasulullah ìlóńṣẹ Ọlọ́run àyùtí ìkùdà rí tí wọ́n sì lágbára láti lè súnmọ́ àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n àlejò sọ báyìí pé yóò ń tọ́kù wọ àtàmì ọkùnrin kọ̀ọ̀kan tó bá wà ní jẹ́nà agbára ọgọ́rùn-ún ọkùnrin iná ẹ̀ ni wọ́n fún láti lè bá fi súnmọ́ àwọn ìyàwó rẹ̀ láti jẹ́nà kìí ṣe fọ́tẹ̀ máa wọ́n pé wọ́n fẹ́ bojú mẹ́ pé mi ò ní rí ìwọ náà ò ní rí tèmi kálukú wa fi múra wọ́n fẹ́ jẹ́ ọba lẹ́nu lè bá wà ní jẹ́nà tá ká lè bá àjẹ́ nìkan tó ṣe pé ọjọ́ ìgbèrè àṣàmọ́ fẹ́ dé abẹ́lọ́hùn kọ́lọ́mọ́jà ọjọ́ o obìnrin ndị wọn nípa wọn ọlọ́run ọba ní pé wọ́n mọ́ tó ní wọn ò ní máa ti oṣù bẹ́ẹ̀ ni ò sí wọ́n máa ọmọ bẹ́ẹ̀ ni wọn ò ní máa bẹ́ẹ̀ wọn ò sì ní tọ̀ bẹ́ẹ̀ ni wọn ò ní yàgbẹ́ ọlọ́run bá ba lè ka tó wọlé àwọn òfin ìhà àjùwájú mùtọ̀ àárà àwọn olùmọ́ni pé gbólóhùn mùtọ̀ àárà yẹn bí nǹkan tó kó sínú pọ̀tà jẹ́ lára wọn tó kó sínú gbogbo ohun tá a sọ yẹn bẹ́ẹ̀ náà wá ni pé ara wọn ò ní máa rùn kí ọ máa rùn pé ìwọ ah, ní rùn láàrin kí ọ̀dà èyí tí ebi máa ń ṣe obìnrin láyé báwọn obìnrin táyé tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ yóò máa tẹ̀sí oṣù lọ́wọ́ tóun ní òní gbẹ́dọ̀ ara rẹ̀ kò sí tẹ̀ fáwọn tọ́kọ jẹ́ obìnrin alára jẹ́ ńlá o wọ́n ń fi ọ̀dìdóòdì báyìí láti máa wá sí ìbéèrè lọ́nbẹ̀ abẹ́lọ́hùn fọlọ́n kó ṣe é nírọ̀rùn fún èmi àti ẹ̀yin o eléyìí ni díẹ̀ lára oore tí ń bẹ fún àwọn tọ́ba wọ àlùjẹ́ náà fọlọ́n kó má ṣe é ní èèwọ̀ ẹ̀yìn kọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أن يعطفوا لهم أتكلم عن النبي محمد صلى الله عليه وسلم ọ̀rọ̀ àdìjẹ́mẹ̀ tá ń sọ kò sí fẹ́nìkan ò ayọ̀ mùsùlùmí gbogbo ẹni yóò tí òbí ẹjẹ jẹ́ mùsùlùmí tó fi lọ bọ́lọ́hùn kò sí bí kankan tí ó wọ̀ jù náà ẹni ọba jẹ́ mùsùlùmí òun ni ó wà lùjẹ́ náà ó tún wá jẹ́ mùsùlùmí ó tún yín ókè ó jẹ́ mẹ́rin tàbí mẹ́nà olùgbàgbọ́ òdodo ọlọ́run tún ní bá ọ̀rọ̀ tún yín ókè ó jẹ́ alimọ́tẹ́kì olùpayọ̀ ọlọ́run ọ̀rẹ́ tún yín ókè ó jẹ́ alimọ́ṣẹ́ olùṣe dáadáa olùṣe rere oore bẹ́ẹ̀ lórí owó ti ga tó torí bí àlùjẹ́ náà àdìpèlé àdìpèlé ìyẹn ni pé ipò tí ń bẹ láti jẹ́nà ní ìgbéga ìgbéga òní ọgọ́rùn ni ànábì Muhammad sallallahu alaihi wa ó ní pé jẹ́nà ti òun ló lóore jù gbogbo ẹ̀ òun jù ń ju gbogbo àwọn yòókù lọ gbogbo wọn yẹn náà lọ ṣùgbọ́n jẹ́nà ti lọ lọ́tún jù ọwọ́ àńtẹ́nì kọ̀ọ̀kan máa fẹ́ jẹ́nà ti torí wọ́n àwùsọ ha òun ló sì tún wà ní ògùngùn ọ̀gùngùn ọ̀gùngùn ló tún wà ọ̀dà gan-an làákàyè wò pé àmọ́ kó ṣe rí alánàbí wa Muhammad sallallahu alayhi wa nígbà tó lọ gbà wá fi náà hàn án wọ́n fi gbogbo àwọn gbogbo àwọn ààyè nígbà mú wà lùjẹ́ náà ó béèrè dà tó yẹ اللهم رب هذه دعوة تامة وصلاة القائمة عاش محمد الوسيلة الفضيلة الوسيلة هي تسعد ولك هو طبعا قلت لهم بدبا إن صحيح بخاري قلت لهم بخما فقما جدي جبريل àti mikael tí wọ́n mú lọ títí wọ́n ń pè pé jáde olótó gẹ́ẹ́ owó ọlọ́ ọlọ́run ló tó bá wọn dá sí pé lọ́ọ́ ṣe díẹ̀ sí kì í ṣe ohun tí yóò lóun kó mẹ́ẹ̀ tó tọ̀ téèyàn bá rí àwọn ilé tó rẹwà tó gbádùn táwọn èèyàn ń gbádùn lórílẹ̀ ayé yìí téèyàn wọ nílé ayé sọ ààyè tó tó wá jẹ pé kò tún sáàyè ẹnì kan tí wọ́n ti ń kú jẹ nìkan náà lọ sáré mi ní ká máa sọ̀rọ̀ rẹ̀ wọ́n wá mú wọ́n ń retí ẹ̀pẹ́ kọjáde kọjáde má àgbàgbà tó náà bá tó bá wọn já sí pé díẹ̀ náà ló kù díẹ̀ náà ló kù lọ́n lò sẹ́mi sí díẹ̀ lórílẹ̀ ayé kó tó di kọ́ máa bọ̀ wá lọ́wọ́ wa abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ ọba kó ṣe àbíjẹ́ náà kó ṣe inú wọn fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa tábà wá wà lùjẹ́ náà a máa ṣiṣẹ́ tọ̀ tábà wá lùjẹ́ náà a máa bẹ lọ́wọ́ ọba tì í inú àwọn gbólóhùn tí ẹ máa fi bẹ lọ́wọ́ ọba àlẹ́ fi fi sí wa lẹ́nu àlàó mọ̀ ní sáré kàlùjẹ́ náà wà á jírí náà mi nà náà àlámọ̀ ní àsálùkà jẹ́nà wà jírí ní ìmìnà náà anábìnrin a máa sọ méje méje rẹ̀ lẹ́yìn àṣùbà ọlọ́run padà kò ní dé àlùjẹ́nà lọ́wọ́ rẹ̀ o kò sì tàbí bí ya náà anábìnrin a máa sọ méje méje rẹ̀ lówó lówó ó sọ náà bó lè má sọ rọ́bàdà àti nàfi dúnìá hasana wọ́n fi là àkírọ̀ ti rẹ̀ lẹ́yìn pálí ti

alẹ́ níjọ́ wà lùjẹ́ náà gbẹ̀yìn nígbà tí gbogbo àwọn yẹn bá ti wọ́bẹ̀ àtàwọn tó ti wọlé tẹ́lẹ̀ tọ́lọ̀ wọn bá já tọ́lọ̀ wọn sọ́jẹ́ má lùjẹ́ náà tí wọ́n kọ́kọ́ fún onú lẹ́sọ̀ pé wọ́n ní àṣà àbújá nàní yìí tí wọ́n padà lọ wẹ̀ tó ń fi omi kẹwẹ̀ táwọn wọn padà mọ́tò ní táwọn padà wá wọbẹ̀ àwọn yẹn ti lọ ẹni ó wọ ọkọ̀ gbẹ̀yìn tọ́lọ́hún ni wọ́n máa béèrè ohun tó bá fẹ́ ó béèrè béèrè béèrè béèrè nínú sọ́ọ̀tù kó tó di pọ́n náà wọn ń sọ fún pé ihun tó ń béèrè yẹn kò tó bá bì náà ní ti pé kí lọ fẹ́ ọba àríwájú Dangote Dangote wà ní pé kí lọ fẹ́ dasman ẹ bá ń pè wá ó dé ẹni pé kí ló ní kí ló ní bùkátà ọba jẹ́ olùsèparamu ọkọ̀kọ́ lè béèrè pé dákẹ́ bá ń wọ ẹ̀kọ́ tútù àti súyà bá ń wá ìdálọ́kẹ́ ìgbàmí fi mí láti tó tútù sí wọ́n máa wọ̀ ọ́ nígbà àpòsíjà ah, àti àti ra mọ̀ ọ́ dẹ́dẹ́dẹ́ báyìí ọba béèrè tẹ́ tó mú tán ọmọ òfin mo ló pè é ọfin tó máa wípé bá ń wá tẹ́lẹ̀ bá tó fúlà bẹ́ẹ̀ fi hun tó rírí ọ ti wá béèrè tó béèrè tó béèrè tó béèrè àwọn wá sàlàyé fún ọ pé gbogbo owó tí wọ́n ń bẹ Dangote wá sọ pé ilé táwọn àjogún fún ọ gan-an ilé táwọn ìdè ṣe búlọ́ọ̀kù láì fọ́ ilé àlùjẹ́nà ti rí nìyẹn o ìrìnlẹ́tí mẹ́nu bá yọ àdédé òsí òun ilé àlùjẹ́nà gbèsè búlọ́ọ̀kù wọ́n yìí bẹ́ẹ̀lẹ̀ góòjì iná ní gbogbo ẹ̀ yẹ́nyẹ́ góòjì ní gbogbo ẹ̀ a tún sọ góòjì ilé ayé sílẹ̀ akọ́lẹ̀ bá àbálá àtàyè wa mu torí pé tọ́lọ́wọ́n ọmọ ọba sọ ohun tá a gbọ́yé a lè mọ ohun tá a rírí góòjì táwa tún sọ ilé ayé ọ̀hún gan-an tí wọ́n gan rí góòjì góòjì ilé ayé pàtẹ́ra wa gẹ́gẹ́ góòjì ilé ayé yìí gan tá a rí rí a tó àríyè rí èmi tí máa ń sọ pàṣẹ tí wọ́n ń pè bẹ́ẹ̀ aṣọ òun gan wọ́n pèsè ẹ̀gẹ́ lórílẹ̀ ayé kan aṣọ àríyìnrí ni o àwọn bàbá wa lè mọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ aṣọ yẹn ní ìmọ̀ wọ́n máa ń pè lásọ síìkì síìkì kí àwọn aṣọ yẹn gẹ aṣọ ilé ayé àwọn olówó mọ̀ tọ́lọ bàbá fẹ́ ṣàtẹ̀wò ńlá fún yẹn tọ́lọ bá ọmọ olówó kan pàdé ó nífẹ̀ẹ́ bíi ọwọ́ àgbọ̀ lálejò kò débẹ̀ tó ti gbé ọmọ kan gbómi wá fún ọ báyìí bọ́ọ̀d ló fi gbómi wá fún ọ báyìí sílẹ̀ sí mi kọ́kọ́ fi gbóúnjẹ sí góòjì ni oúnjẹ sí wọ́n egbó oúnjẹ gẹ́gẹ́ góòjì ni owó ti gbàgbé fánẹ́bí ni a máa fi góòjì mú mi láyé owó ti gbàgbé fánẹ́bí ni a máa fi góòjì jẹun láyé ó tún máa tó ààrẹ wò pé tí èsì pé ńlálà tí èsì pé ńlálà báwọn tó ju owó lówó lé ayé báwọn tí ń jẹ gbàdúró bẹ́ẹ̀ nu òun táwọn pé góòjì yẹn tó tún jẹ́ góòjì yẹn lé ayé ó yàtọ̀ sí góòjì tọ̀wọ́ gẹ́gẹ́ tá a sọ nítorí àgbè àmà ṣùgbọ́n kó lè bá àyè wa ọlọ́run ọba ń fè yí tá a mọ̀ ifi ń júwe èyí tá a mọ̀ ibi júwe ẹ̀ fún wa ọlọ́run tó sáré jẹ́nà ẹ̀ wọ́n fún wa ẹni tá a wá lọ́wọ́ bẹ̀bẹ̀ yìí ọlọ́run bá wá ń sọ fún un pé gbogbo ohun tó béèrè tó béèrè tó béèrè yìí àwa fún ọ ní gbogbo gbogbo wọn bá mọ̀ nílé ayé tó dá láti kí mọ́ ìwù tí wọ́n bẹ̀ nílé ayé gbogbo nílé ayé yẹn àwa bọ̀ sí nílọ̀pọ̀ mẹ́wàá Canada mbẹ́mbẹ́ Jordan mbẹ́mbẹ́ Brazil mbẹ́mbẹ́ Netherlands mbẹ́mbẹ́ wẹ́ẹ̀fì gbogbo ohun tí ń bẹ láwọn àyè yìí aṣọ ọ̀sìn Nàìjíríà gbogbo àwọn ọmọ àwọn ọmọ àwọn tó ọmọ tó dá lórílẹ̀ ayé wọ́n wá lẹ́ni tó wà lùjẹ́ nẹ́gbẹ̀yìn àwa ṣe gbogbo ohun tó dá lé ayé àṣekun lálùjẹ́ náà ìlọ́pọ̀ owó rẹ̀ mẹ́wàá ṣé làtà ìrìn àjẹ́ ń gbé ògbé rárá títẹ̀ wa lọ́wọ́ gbélé yẹn títẹ̀ wa kọ́ o ṣùgbọ́n àánú Ọlọ́run tó náà kó ní ká kọ́kọ́ fi wọ́ bẹ́ẹ̀ òun ni kí wọn kọ́kọ́ jẹ́ mùsùlùmí adúpẹ́ fọ́nà tọ́lọ̀ tí wọ́n mùsùlùmí àwọn tọ́lọ̀ wọn bá yí àdé lẹ́sìn mí ọlọ́dà pa àṣàánú wọn o ọlọ́run àfi yọ wọn dákun máa wà lẹ́kọ́ onú sílámù o àwọn tẹ́ tí wọ́n jẹ́ pé wọn ò jẹ́ mùsùlùmí ọlọ́run bá ní pé wọ́n kó ìrà wa gan-an wọ́n fẹ́ jájọ sòkò lọ́dọ̀ lọ wọ́n là nígbà o wọ́n máa sọ ohun tí ọ̀dà fún wọn kò sí wọn ò ní sọ fún wọn tán láti sùúrù pẹ̀lú wọn ọ̀làǹtẹ̀rùdọ̀ àǹkàlì yẹ̀wúdú wọ̀làǹnàsọ́rọ̀ ọ̀tà tẹ̀sẹ̀mì àmì lẹ́tẹ̀hàn ọlọ́run bá ní pé wọn ò lè yọnu sí ọ ìyá ànábì àwọn yẹ̀wúdà àtàwọn nẹ̀sọ́rọ́ kí tó fi tẹ̀lé ìlànà wọn ò lè nífẹ̀ẹ́ o kírísítẹ́nì ò lè nífẹ̀ẹ́ ya rẹ kó jẹ́ bàbá rẹ kó ya kiri yó àmọ́ yẹn lẹ́kọ̀ọ́ kò lè nífẹ̀ẹ́ rẹ o kò lè nífẹ̀ẹ́ rẹ ọlọ́run títà ọwọ́ a máa ṣe sùúrù àníkàsára pálá ká jẹ́ mùsùlùmí yẹn lọ́dọ̀ tàbí ẹni ẹ alhamdulillah alihamudulilá tàbá mùsùlùmí náà àtúwá lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ yẹn yẹjú ọlọ́run kó jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó jẹ́ wa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákun má jẹ́ àjọra lójú ọlọ́run kó jẹ́ bẹ̀ má jẹ́ a máa sọ lásán dákun jẹ́ àgẹ́rẹ́jú ká gẹ́rẹ́ ní rẹ̀ bàbá bàbá wa wọ ọbẹ̀ dàpọ̀ yọnu ti wà ń bẹ̀ ọ̀nà ọ̀rọ̀bàdà àti nàfẹ̀rẹ̀ hasana ọ̀fìnà rẹ̀ hasana ọ̀fìnà. اللهم اكبر الله